اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعين واحسان الى يوم الدين وبارك السلام عليكم ورحمه الله وبركاته ada orang orang atau saya mengatakan orang orang yang ọ̀rẹ́ ni ọba tí ó ti ní ọ̀nà wa tó ló lè fi ní akópàdé níbi ìtẹ̀síwò wa tó wáyé ní gbogbo dídí àkókò yìí láti bàtà àti bẹ̀rẹ̀ ọ̀nà àtúntò fún ọlọ́wọ́ ọba náà láti bàtà àti bẹ̀rẹ̀ tí ó jẹ́ sí wípé wọ́n yájọ́ tà sí wọ́n wá sọ wípé àkókò rẹ̀ àpá àti wọn ti rè àìsọ̀rọ̀ ah, ló máa tẹ̀lẹ̀ lábúrú ọlọ́run ló tẹ̀lẹ̀ lábúgbàtà ti bẹ̀rẹ̀. ìjọba àbá ṣe é orí ẹ̀yà ní ìgbà ni bóyá ó ti ṣe tí èṣù láti fi tó wáyé ìgbà àwọn ọmọ wọn tó yàtọ̀ wáyé ó bẹ́ẹ̀ gbé lórí náà ni ìjọ alákọ̀ọ́kọ́ ọ̀nìjọba àti ìjọba bá kọ̀ọ̀kọ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì mo ní lẹ́tọ̀ kan ní ìgboro ìṣẹ́ká ọ̀sẹ̀ ọ̀pẹ́ olùgbéjọ yẹn kí n tó dé ọjọ́ ti lọ. àwọn ọ̀pẹ́ wọn ti náà yẹn á rí máa gbọ́ méjèèjì yẹn nígbà rẹ̀ ìjà sí ìjọ ti fi pé àwọn ìṣèjà láti kan náà ló fà. adáwọn ọmọ ọlọ́wọ́ wa lórí eléyìí tọ́lá ní ká máa ṣe é ó ti gbàgbé ọ̀pẹ́ ìfọ̀nà náà bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ máa wa sáájú wa lẹ́nu wa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́nu ọmọ bá wọn sọ wá báyìí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ dáadáa pẹ̀lú lánàá rẹ̀ abẹ́rẹ́ ọba àlejò ọlá gbogbo ẹnu ọ̀gá wa náà ẹni mi tó kù sí lọ́wọ́ tó ní parí náà ọlọ́wọ́ àti ọ́ àwọn tá a bẹ̀rẹ̀ náà ló ṣe parí rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ ìparí kẹsí ìwà ọmọ wáyé fún tọdún ní táàbì máa fi dágbé e fún ọmọdé wọn tọdún ní wẹ́rẹ́wẹ́rẹ́ a rí pé sílẹ̀ bá tún lé ní ọmọdé wọn ti tiẹ̀ ti sẹ́wọ̀n nìyẹn títà lọ náà nìyẹn bọ́lá ọba kádàrá wípé yóò pé ọgbà bọ́lá ọba ti kádàrá pé twenty nine náà ni ó jẹ́ àtọ́kùn àti twenty nine méjèèjì náà ti lé ní torí pé ó tù ó lè jẹ́ táàbì tó ti jẹ́ twenty nine látàmà bí ọlọ́run kó dákun kó jọ jáde kó sàmójú kó fún wa níbi àwọn àti wa kó fún wa lọ́wọ́ wa. lénìí aṣọ lánàá yìí pé pé àbá sọ̀rọ̀ nípa àká mọ̀lẹ́ hajir àti àká ṣùgbọ́n a padà tó wò ó pé àwọn àyà tó wà wọ́n ti wà wọ̀nyí ó yẹ ká lè mẹ́nu bá mẹ́nu àti òkú ẹni tó kù àdáhàjìrù àti tọ́kọ̀ wa ẹsẹ̀ ní jẹ́bẹ̀ ní ìdílásílá òun náà ni ẹni tó ní nǹkan tí wọ́n pa ìjánu àkóso kàyẹn lọ́wọ́ ẹ̀ ẹ̀yìn òun ló ti kọ́ bá ti gbogbo ọ ṣùgbọ́n wọ́n pa àkóso ìjánu kàyẹn lọ́wọ́ ẹ̀ kò ní kọ́ńtò kẹta lórí ìkàyẹn má tẹ̀lá bìlámù síbẹ̀ ọ̀nà méjì lọ́wọ́ pé bí sẹ́lásà máa ń gbà dé sẹ́lásà máa dé níbi torí àǹfààní tó wà fẹ́ni tó lè dúkìá yẹn gbẹ̀gbẹ̀ ibẹ̀ yẹn láti lọ nínú àyà tí a kà sẹ́yìn pé tọ́lọ́mọba àlejò ọlá tó ti sọ fún wa pé wà látó fún fàá àmúwá àlẹ́wọ̀n.

lọ́jọ́ ọmọ òun kan òun ló ní níṣẹ́ àlòtọ́ ṣùgbọ́n ẹ má kó fún tẹ́ ẹ bá kó yóò ṣe kẹ́nẹ́ tẹ́ ẹ bá kó yóò nà nàkúnà tẹ́ ẹ bá kó fún yóò nà nàkúnà torí ìdí eléyìí ẹ má kó ẹ má jẹ́ kó sọ bákan náà lọ́nà kejì báyà torí pé ó ọjẹ́ ẹ má kó kọ́ má ó lè jẹ́ ẹni tí ákànná ṣẹlẹ̀ sí ọpọlọ rẹ̀ yẹ̀ dúkìá rẹ̀ mọ́ bá mójútó wọ́n bá sí lóko o náà ló ní kẹ́ ṣùgbọ́n ẹmọ́ bá mójútó wọ́n sí lóko ẹ̀rì pé torí àǹfààní tara rẹ̀ náà ni wọ́n bá mójútó ẹlẹ́ẹ̀kejì òun lè sọ ẹgbẹ́ torí àǹfààní mọ́tíláàkù àmà torí àǹfààní ẹlòmíì ni ṣe torí àǹfààní tiẹ̀ kíláàsì láǹgbẹ̀lẹ̀ náà wọlé ọ̀nà wọlé lè ti máa wáyé òun lẹni tó jẹ nìkan lówó abẹ́nìkan ọ jẹ nìkan lówó wọ́n túnmọ̀ yìí kó lówó lọ́wọ́ kọ̀ wá ní bẹ́ẹ̀ sàn abẹ́nìkan ó lówó lọ́wọ́ wọ́n mọ̀ kó lówó lọ́wọ́ ṣùgbọ́n kò ní san fẹ́ni tó jẹ lówó ara àwọn nǹkan tí sẹ̀rá sílámù ń lò fún lélẹ́yìí àwọn tó bá jẹ́ elétò wọn lọ fẹjọ́ sùn wá àwọn táṣẹ ètò ìdájọ́ ń bẹ lọ fẹjọ́ sùn wá kọ́kọ́ pé wọ́n ṣe nàbí àbú sanwó olówó máa burú sí mẹ́bí títẹ̀ ó wà lọ́rùn wọ́n sọ títí tó ti náà kò lu agbára ńgbà náà kọ̀ntró property rẹ̀ yẹn wọ́n mọ̀ wá sí kí ni o àwọn ni wọ́n máa kọ̀ntró ẹ̀ wọ́n lágbọ́n máa pé wẹ́lẹ́ tá à ń sọ yìí pẹ̀lú ọwọ́ òfin ni o pẹ̀lú ọwọ́ òfin pẹ̀lú pẹ̀lú agbára níbi tágbára wà ní o ètò pẹ́ nìkan ní ọ̀kadà sí pé àgbà lọ́wọ́ rárá o pẹ̀gbà lágbolé tí èdè pàgbólé yẹn ló zẹ̀dá tó fìdí múlẹ̀ tó fi ìjọba mà sí o lè gbé yín lọ kọ́ọ̀tù o ó sì lè wé nìyí ó sì lè bá yín jà kò sí ní ó lè bẹ̀lẹ̀ àmọ́ tó bá jẹ́ pé pẹ̀lú tó lófin tó fi dí múlẹ̀ ni ẹ̀rí pé eléyìí ó dédé ara àwọn tí òun ìṣẹ̀rá ti dáa fún bùkátà nìyẹn wọ́n wá gba tó sá kọ̀ǹtò ìwọ́n bá lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ wá bá mójútó ó lè jẹ́ léṣẹ́ lága lónìí ó lè jẹ́ ṣọ́ọ̀bù lága lónìí tó ti ń tajà púpọ̀ ọ̀nà ìgbà tó bá bá mi tó wọ́n wọlé fún kódà kó ti pé oríṣẹ́ ìjọba náà ni ibi tó kó rẹ̀ sálárì rẹ̀ wọlé sí àkáàdì tó wọlé sí yẹn wọn ni tó kó wọlé síbẹ̀ wọ́n wà bàbá mójútó wọ́n àràjọ déédéé tó lè fi jẹun wọ́n yọ fún nínú dúkìá nínú rẹ̀ èyí tó bá wá kù yẹn wọ́n bá fi san gbèsè tó wà lọ́rùn rẹ̀ abẹ́rẹ́ ẹ̀wọ̀n tẹ̀lá tẹ̀lá tẹ̀lá tẹ̀lá mo bá ti sọ yí pé ètò tó dá ń ní ara rẹ̀ ni. gbogbo ní àwọn tó lówó ká lè ro ogun wọn gbà bẹ́ẹ̀ ni lóòótọ́ àǹfààní tí wọ́n ní gbọ́tò ohun ti bẹ́ẹ̀ náà pé náà àǹfààní yẹn tún padà sọ́dọ̀ tiẹ̀ náà torí pé tó bá ti dàlẹ́ mẹ́ ní gbèsè ká bá ń bẹ lọ́rùn rẹ̀ tó bá ti jọ́ pé dàlẹ́ fìyà mẹ́ kódà tí yẹn bá gbọ́gbọ́ kú ànábìyẹ ká máa gbogbo sẹ́ẹ̀rẹ́ tí yẹn bá báwo láti kọ́ iye ẹwà àdísì àbáwa òbáyàdà tó fún nùtọ́ mi sáàbà sábà lọ́pọ̀lọpọ̀ ọ̀bà yẹn wípé tẹ́ni rí ọba kú ó níwò àwọn màláìkà tí ó wáyọ jíjì wọ́n sì mú aṣọ pélébé kan lọ́wọ́ tó ọmọ òun ní gbọ́ bá gba ẹ̀mí rẹ̀ táwọn lọ sí sámà wọ́n lẹ́kùn sámà fún yóò wọlé tọ́ba wá ti wọ́n ti gbé sínú kòtò ẹ̀mí yọ àwọn béèrè lọ́wọ́ rẹ̀ yóò lè dáhùn ọlọ́wọ́ wa ní kí sàárè rẹ̀ ọmọ ẹ̀fẹ̀ sí débi tó túbà lè dúkẹ́ ní tó túbà lè dé wọ́n wá channel ìgbádùn àlìjẹ́nà wá bí sàárè rẹ̀ yóò mọ̀ wá gbádùn bẹ́ẹ̀ ẹ̀dá kan wà dé lọ́wọ́ ajé òkú ti oní ọmọba ti fàájì oníjẹ́ kó ní ààyùn kọ́ má fòwò nìkan bẹ́ẹ̀ ẹ̀dá wo ni ó ṣe yẹn òun náà làwọn sẹ́ẹ̀rì tó ṣe láyé lọ́wọ́ ajé òkú ó pé ẹni tó wá jẹ gbèsè fóun náà bá jẹ́ ni tó kírun tó jẹ́ ni eré òun kò ní lẹ́tọ̀ọ́ sí yòó yóò máa pààyàn nínú sàárè yẹn yóò ṣe kíni yóò máa pààyàn nínú sàárè yẹn ayò ó mu torí pé kíni torí pé ó jẹ gbèsè gbogbo àwọn ṣẹ́ dáadáa tó ṣe kò ní rí ẹ̀san rẹ̀ láti gbà yẹn lọ abẹ́rẹ́ ta títí wọ́n sàgbèsè wù ẹ̀wọ̀n ojú ìyá tó máa jẹ tiẹ̀ náà bẹ́ẹ̀ wò torí di eléyìí láti sọ pé àlẹ́hìjì àlẹ́ báàbù mọ́lá báàbù àlẹ́hájìrù ó wà nínú fífẹ́ yìí dáadáa táwọn afá sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tíra bí kùnà lánàá láàrin báàbù àlẹ́hájìrù àárín níbẹ̀ nítorí àsìkò wa kálẹ̀ wá rí àwọn àyà tí a tún bùkátà láti ṣàlàyé lẹ́nìí kálẹ̀ níbẹ̀ lọ ní òní jẹ́ ká wọnú àwọn kòńkòndùn àwọn ìdájọ́ ẹ̀ púpọ̀ orúkọ láwọn ìdájọ́ kọ̀ọ̀kan ẹni tí máa ní mójútó táwọn kankan bá ṣẹlẹ̀ sí níbi tó dé máa mójútó kí làwọn kan tó ṣẹlẹ̀ ìkẹ́ ìkàmú wọn ká máa lọ lè béèrè lọ́dọ̀ àwọn àbá nípa ìdájọ́ yẹn nínú pípé yìí nítorí wa lè jẹ́ ká lọ tó láwọn àyàtà eléyìí tó ó wá kó bá obìnrin gẹ́gẹ́ bá yìí ẹ̀rí nínú tó ti pè é ní náà nìyẹn ọgbà ọ̀rọ̀ àwọn obìnrin ìdájọ́ àwọn obìnrin pọ̀ tọkùnrin náà wà o ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ mbẹ́ tó pọ̀ tó ṣe kódà wọn lè pé eléyìí gan ni gbòógì lọ́nà ní torí pé àwọn obìnrin sáájú kọ́lọ́hún tó kí ànẹ́bí ti ló jíṣẹ́ wọ́n máa fìyà jẹ àwọn obìnrin púpọ̀ wọ́n máa fìyà jẹ àwọn obìnrin pàpà ńlá àwọn ilẹ̀ lárúbáwá láti ìjà ìlú gẹ́gẹ́ bá ṣe máa pé tókùnrin tọ́kọ bá kú gbà yẹn wọ́n jẹ wọn gbogbo ni kò lẹ́tọ̀ọ́ kẹ̀kẹ́ fún rẹ̀ kò ní ṣọ́ọ̀ṣì kẹ̀kẹ́ fún rẹ̀ ẹni wá tó wù náà ni yóò tún gbé sọ́rọ̀ sí ọmọ bèbè ni ojú kò lórí ìyàwó lọ láì ní fún ní ẹ̀tọ́ tó lánàá tó bí ẹ bá fẹ́ fẹ́ ìyàwó ìyàwó ní ẹ̀tọ́ tó gbà pápá jùlọ ó ní àti tí ó gbà owó òfẹ́ náà ọ̀rọ̀ ta sọ lánàá àwa ọmọbìnrin o ká má gbàgbé láti ń ra wa létí pé ìwọ ọmọbìnrin èsì tó sọ́ra rẹ bí èyàn yẹpẹrẹ tó tún lọ yẹ ìyá àwọn òbí rẹ àwọn òbí rẹ tẹsẹ̀ wọ́n ṣe wá ń lọ lé ọkùnrin tó tún fún ọ lóyún wọ́n ṣe wá ń lọ bẹ̀ wọ́n ṣe wá ń lọ bẹ̀ fún sáàtì àfún sẹ́yìn náà sáni àní ẹ̀sá sẹ́yìn náà sáni sẹ́yìn láti ẹ̀mọ́ ni tó bá ti máa tọ̀ wọ́n á ń rárá o akọ̀ ń bẹ̀ o mi ti lè sọ pé mi ni o ẹ̀jẹ̀ ká gbọ́dọ̀ ti tẹ́sì òkú ilé òkú tẹ̀ díẹ̀ ní òkú sọ yẹn o nǹkan bẹ òwò ọ̀sọ̀ sọ fún wọn ní pé pani tí má já ẹsẹ̀ yín bí àti àmọ́ àbí kí orí yín sẹ́mi nìkan mú pàdé bẹ́ẹ̀ ni inú wa máa yàrá tá pàdé ẹ ó lẹ́ ó lè ṣe bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe bí ọmọ òsè òun ló máa ń kókù yàbá yá ẹ̀ wọn á tún ní ọmọ ọ̀sán òun ló kókù yá ṣẹ́bọ́ máa yín ló sọ nínú ẹ̀yẹ pẹrẹ tó bá fi àpẹẹrẹ sí yín la tó ṣe pé kò máa rìn ìyà kò máa rìn òfò kò máa rìn àdánù káàkiri nígbà tí wọ́n kù káàtà sí i ṣebí wọ́n mọ̀ wá rábàbà lẹ́nu ọ̀nà yín ni wípé ẹ dákun ayọ̀dá ọmọbìnrin yìí fún wa fẹ́fẹ́ ṣùgbọ́n bàbá òsì sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ẹ̀yẹ pẹrẹ ńkọ́ kó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ẹ̀yẹ tí ìtàjẹ ayé yòdòyòdò ayé làbísọ́mọ́ aláàgbà ẹlòmíì

bọ́kùnrin kan bá rí ọ tó lóun ọ̀fẹ́ ọ tí wọn náà dúró yìí tó ti tó ẹni ọkọ ti tẹ́lẹ̀ ọkùnrin lóòótọ́ àbí pẹ̀lú ọ̀rọ̀ wọn àwọn àtàwọn òbí rẹ̀ bọ́kùnrin kan bá kọ́ ọdún jọ fún wọn ọ̀fẹ́ ọ ó létí kankan tó ọbẹ̀ fún pé ẹlọ bá òbí mi táwọn òbí gbàdúrà ọ̀dà wọ́n obìnrin ìmọ̀ràn nìyẹn fún ọ nítorí tó máa ń ka ìyẹn pọ̀ bákàdé òpin láàmú ti lè pé àá ó sì sí mi lẹ́nu ní kúlẹ̀ ọ̀lẹ́nu ó dìde rìn ní ọ̀dọ́ bá dáhùn torípò òun máa ń lọ ọkùnrin tó fẹ́fẹ́ yẹn ọmọ ọdún ẹ̀tọ́ fẹ́tẹ̀ lílọ àwọn òbí rẹ̀ ti ní ẹ̀sìpírẹ́ǹsì tó pọ̀ àwọn ni wọ́n lè mọ wá ìlú ọkùnrin yẹn pé sẹ́ni tó lè fẹ́ ni àwọn làwọn àwọn ní nǹkan yé jù ọ lọ òwe lè làǹtọ̀ lánàá ká mọ́tò padà síbẹ̀ àwọn aláyà tèmi ó jẹ́ kan náà ayà tó náà tó fẹ́ gba obìnrin lẹ̀ àti àtàwọn ọmọ kéékèèké ló ṣe ń gbé sáájú kọ́lọ́hùn àwọn alágbára ni wọ́n kó ogun lẹ̀ ẹgbẹ́ tí wọ́n àdìsí àtàtà mẹ́nuba àdìsí àbá wa sáà ọ̀rọ̀ nípa àbá wa sáà sí ìyàwó ìyàwó rẹ̀ tó kú sí nígbà tó kú tó tó ogun tí ápù rẹ̀ kó gbogbo pọ́pátì náà lẹ̀ tí ò jẹ́ kó ṣe kíni o tí ò jẹ́ kó jẹ kankan eh, àdìsí yìí wọ́n máa rìpítì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà torí pé bí tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀kan níbẹ̀ wọ́n tó lè fi jẹ́ bàbá tó ti wájú náà padà wá tó lè bí ọ̀rọ̀ tó fẹ́ torí pé níbi ọlọ́run fẹ́ sọ ọ̀rọ̀ yẹn ló fi di mùsùlùmọ́làtà ẹgbẹ́ bá ti mọ̀ pé ọ̀rọ̀ àlùkò àn nígbà míì yóò sọ lódìdí àyà míì ni wàá ti tẹ̀sí sílùú rẹ̀ wọ́n máa jẹ́ kẹ́ni o wọ́n máa jẹ́ mufasol mufasolẹ̀tẹ̀ ìmọ̀ wà ní ìjìmáà ọ̀pọ̀ tí wọ́n jẹ́ kẹ́ni o ọ̀pọ̀ tí wọ́n jẹ́ tẹ̀sí sílùú irú ìtọ́kọ́ wá lóbi di òun lélẹ́yìn nígbà yẹn wọn ní fún àwọn nǹkan lógún àwọn tó bá jẹ́ lágbára nǹkan ní ó fún mú láàrin ara wọn ọlọ́run máa ń sọ fún wa nínú àyà yìí pé àwọn obìnrin láyé ẹsẹ̀ tọ́ ni rọ̀dí bisimilahi rahmani rahim lèrìjàlè nàfi fún mímọ tàrọkàlọ àlìjáni wàlá àkọrọbù wàlẹ nípa. نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم nínú àwọn òbí rẹ̀ bá jáde láyé. àbí àwọn tó jẹ́ ẹbí rẹ̀ tó lẹ́tọ́ àti jogun wọn sábà jáde láyé ó lẹ́tọ́ àti jẹ ìpín tí ẹ mẹ́ ẹ̀rí ọlọ́run kan sọ lórí mímẹ̀ yẹn pé ó ní ẹ̀tọ́ tí ó ní túnú ọgbà ó ní ìpín tá a gbọ́dọ̀ mú ẹ̀rù bá ọlọ́run ṣe ká mọ̀ pé ọkùnrin ṣe kéde ọkùnrin lẹ́tọ̀ọ́ sógún yálà bàbá rẹ̀ ló jáde láyé àbí ìyá rẹ̀ ló jáde láyé ni wọ́lá àkọ̀rọ̀bù ẹwọ́n náà bà láti wá tò ó jẹ́ ká mọ̀ yí pé kìí ẹni nìkan lèyàn lè jogún ẹ̀ kìí ìyá ẹni nìkan lèyàn lè jogún ẹ̀ ó lè jẹ́ nínú àwọn tẹ́jọ jẹ́ ẹbí ibẹ̀yẹn náà láti mọ̀ yí pé ó ṣeéṣe kó lè pé pàtẹ́nìkan kú tó láyé kò ní bàbá láyé lóòótọ́ kò sì lọ́mọ láyé ṣùgbọ́n lọ́mọ yá mínà akọ̀rọ̀bù ara rẹ̀ bí ẹ̀ náà nìyẹn àbí kò tiẹ̀ yá ṣùgbọ́n ní ọ́nkù ara àwọn tó jogún ẹ̀ náà nìyẹn àbí kò tiẹ̀ tún ọ́nkù náà mọ́ ṣùgbọ́n ọmọ ọ́nkù wà láyé náà ẹ̀ ṣùgbọ́n agbárí inú àwọn àgbà tó sáfún ma bí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ápò rẹ̀ lọ́kùnrin ẹ̀rí bá àwọn yẹn jìnnà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ òun náà la pẹ̀lú ẹ̀ ọ lẹ́tọ̀ọ́ kó jogun wa. wà á rí ìgbà bẹ́ẹ̀ náà lobìnrin lẹ́tọ̀ọ́ kó jogun o ẹ̀rí tẹ́lẹ̀ àwọn ọkùnrin nìkan ni wọ́n máa ń jẹ ọlọ́run wá fẹ́ là ìpè fọ́kùnrin ti lẹ́tọ̀ọ́ náà lóbìnrin náà lẹ́tọ̀ọ́ fún òjògùn obìnrin náà lẹ́tọ̀ọ́ fóun náà òjògùn ti pé tóun náà máa jẹ nínú ogún nígbà táwọn bàbá tó bí bá jáde láyé àbíyá tó bí ló bá jáde láyé àdìsọ́lẹ̀ kan yẹn náà ó lè jẹ́ áàpù rẹ̀ lọ́jáde láyé tó sì jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ ọkọ̀ jẹ́ tí òsì kankan tó lè ti lọ ọdún àwọn kankan mẹ́tò náà díra wọn lọ́wọ́ tó kù ó ní àwọn kankan tá à ń pè ní lọ́pàá lílẹ̀ pé àwọn ẹ̀fín ogún bẹ̀ àwọn bá ní owó ẹni tí ò bá ti mọ tá à ń pè ní àlẹ́ ájìmù kọ́mọ̀dá fún òkú lómi ìwé kí là ń pè ní ájìmù òun ni mímọ àwọn àwọn olólè ti ẹnìkan lọ́wọ́ tó káfún aníkọ́ ìjà kan eléyìí ní kákọ́jú yí wa ogun tá a bá ti rí ọmọ ọkùnrin ọmọ obìnrin àwọn kan bẹ náà lè yọjú náà ti ogun láíláí ìyẹn ni pé ẹni tó kú ìbímọ ọkùnrin kábàlá tẹ̀sí lọ́mọ ọkùnrin ó ti tán tábàtí lọ́mọ ọkùnrin áàpù rẹ̀ kankan ò lè sọ fún ojú fún wọn o ìyẹn ni pé my brother your brother kò sí ẹ̀ka tó fẹ́ ti fi kọ́ ọ̀kan máa ń bójú tó tó wà lọ́mọ tẹ̀lé tó o bá ti bímọ ọkùnrin brother rẹ̀ ká kò lè jẹ́ bí fún rẹ̀ tí kò wá sọ ikú fẹ́ pínpín kọ̀lẹ́tọ̀ tó fún pínpín ẹni tó lè jẹ́ tó ogún téèyàn bá lọ́mọ òun ni kó lè pé tó wáyé kọ́kùnrin ló kú bíyàwó wà láyé ìyàwó tẹnu ọkọ rẹ̀ àmọ́ wà bẹ́ẹ̀ àwọn àyàfi tẹ̀lé ìwé fún wa. àbí ìyàwó náà ti jáde láyé ọkọ náà jẹ́ nu ìyàwó ẹ̀ tó náà ti nípìn tí ó jẹ́ tó wọn bá wà. àbọ̀ ọmọdé tó kú jẹ́ ó ní bàbá láyé ìyá wà láyé gbogbo àwọn eléwọ̀n ọmọ tó bí ìwé pé kí wọ́n má jù lọ. àbí kò sí bàbá bàbá bàbá wà lójú wa lọ́nu bàbá bàbá bàbá bàbá bàbá ọmọ yẹn ò lè pé kí wọ́n má jogún ọkàn ní ìpín tí wọ́n jẹ bẹ́ẹ̀. obìnrin wáyé pé àlẹ́ àkùtù láàyè múná olùfárẹ́wò mínà ẹ̀rẹ́sì kàmáńlá yẹ̀múná olè àkùtù àlùfárà àmínà ẹ̀rẹ́sì. ìlà àná البرأة يعجب أو يحجبه أجب النقصان يعني wípé ó lè ṣe ájúù ó lè ti lọ́wọ́ ọmọ jẹ tó lọ yẹ kọ́ jẹ tẹ́lẹ̀ àmọ́ kò lè ti lọ́wọ́ ọmọ jẹ rárá òwélé láyà àwọn àyà táwọn àkà àwọn àjọ ọmọ sàlàyé ń ti ká balẹ̀ débẹ̀rẹ̀ dé ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ ọ̀sẹ̀ gbogbo àwọn ilé iṣẹ́ káfọn kọ́ lélẹ́yìí o òfin ọlọ́run lélẹ́yìí o gbọ́dọ̀ ti fi kalẹ̀ tàbátẹ́ bá àwọn àdúgbò náà wà lọ́wọ́ àti tó fi la ọ̀rùn yẹn mẹ́lẹ̀ eré ìnáwó ọba àdéjọ láńsọ wípé ilé ẹ̀sọ́ tẹ́lẹ̀ yẹn ẹ̀yìn lárúbáwá àtàwọn tó bá tó jọ bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó yẹ pé lánàá iná làwọn náà ń lò ó àtìgbà tó lọ́n sọ kalẹ̀ tán gbogbo padà wá dáwọn àdìgbò kan tó lè káwọn ọkọ̀ kú ní padà nínú àwọn ọ̀nùnù àlìkìngìlísì báwọn tí máa ń pín ogún lọ́dọ̀ ọmọ tẹ́lẹ̀ ó yàtọ̀ sí sáàtàm tó ti kalẹ̀ àwọn french àti gbogbo àwọn tí wọ́n kọlu láì tó pé pàpàjùlọ french jẹ̀ ní tiẹ̀ àwọn àdúgbò bá kúrú náà wọ́n tún máa lágbára wọ́n máa lágbára wọ́n máa sòrò déédéé bíi pé wọ́n á ní ní láìsí kankan ní wọ́n bá wà lábẹ́ àwọn tó kúrú láìsí yẹn lọ. kódà ẹ lọ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn títà wọn pè ní kánkòkò owó wọn náà wọ́n sábà máa ná Mali àwọn akẹ́lẹ́ kúrú láìsí wọn àwọn báńkì ló colonize wọn Niger báńkì ló colonize wọn Burkina Faso ẹ eh, sorry ẹ eh, Africa pé Burkina Faso náà ni Africa àwọn ló colonize wọn tọ̀dọ̀ wá tó ti di republic of benin àwọn tó colonize wọn owó wọn ni wọn ná sẹ́fà ni wọn ná owó wọn lẹ́fẹ̀ẹ́sì gbogbo àwọn tó lè bá àwọn colonize wọn yẹn wọn àdá ogun wọn ṣe fúnra wọn wọn àjù wọn lẹ̀ yẹn wọn àbí tòun tó jẹ́ pé wọ́n láwọn ti ṣe kíni àwọn ti yọ̀ǹda wọn tòun tó ẹ̀wọ̀n ìta wọn yẹn ẹ wá wo àwọn wọn yẹn báwọn ti máa pé ogún lọ́dọ̀ tí wọn lọ́hùn nínú ọ̀nà táwọn náà máa ń gbà pín fún ní àwọn French nígbà náà òun ni wípé ẹni tó bá ti bí ẹni tó bá ti kú pàpà yóò bá gbọ́kànlẹ̀ lọ́ba kú tó bá bí ìyàwó sáyé tọkùnrin yẹn bá ti lè bímọ yálà ó bímọ yẹn lọ́nà ẹ̀tọ́ ni o òbí lọ́nà ẹ̀tọ́ ni o obìnrin yẹn ò ní jẹ nothing níbi ogún rẹ̀ kódà kọ́mọ̀jọ́mọ̀ yẹn ló bí ọmọ yẹn obìnrin yóò jẹ́ kẹta àjẹmógún ni wọ́n máa ń jẹ obìnrin mógún gẹ́gẹ́ bí àwọn lárúbáwá náà ti máa ṣe sáájú kọ́nà tó sọ àwọn àyàfi sọ̀rọ̀ nǹkan ogun ìtàlẹ̀ ó láti máa sọ fún ara pé gbogbo wọn tó ń bá tàn jẹ táwọn akọ́kọ̀ máa lọ fẹ́ sí ọ lórí tí ò jẹ́ kó ọbẹ̀ tẹ́ sí sí kí ni ìlànà òfin ẹ̀sìn rẹ sọ mọ́ ìlànà òfin ẹ̀sìn rẹ òun ló sàánú obìnrin òun ló pá obìnrin lé òun ló fi ọ̀wọ̀ tó mẹ́rin lára àwọn ní gọ́rọ̀dù tí wọ́n àti sáláì náà máa sọ gọ́rọ̀dù tí wọ́n ni wípé àwọn fẹ́ yẹ responsibility tó wà lórí ọkùnrin tí kọ́dù obìnrin pé káwọn jọba jù báyìí nítorí wọ́n fẹ́ ṣe nìyẹn àníṣẹ́ ọkùnrin òun ló ní gbogbo ojúṣe lórí ìyàwó àti lórí ọmọ náà tóbìnrin bá kàn fẹ́ ran ọkùnrin lọ́wọ́ tó bá lágbára ni àwọn wá rárá wọ́n jọ máa dìváìdì ẹ̀ ní dandan sí ni ìyẹn ló bá ló pé ẹ ọ̀pọ̀lọpọ̀ náà alákọ̀wé lẹ́yìn tọkọ ń ṣiṣẹ́ tí àwọn ṣiṣẹ́ wọ́n ti jọ pín wọ́n ti o ọkùnrin wọn bá lówó lórí bẹ́ẹ̀ lọ wọ́n ti jọ pín ọ̀tọ̀ ni second to the last born ẹjọ́ máa san owó skul ọ̀tọ̀ ni first born ọ̀tọ̀ lẹ́jọ́ máa san owó ná ọ̀tọ̀ lẹ́jọ́ máa san wọ́n àjọ pín láàrin ara wọn àtọ́kọ àtìyàwó ìdúgbò náà ti tẹ́ bẹ́ẹ̀sì ni gbogbo ọkùnrin tó bá ti lọ jẹ́ sí wípé ó bá ti lọ fi responsibility tó jẹ́ tọ́ ẹ̀ tó bá ti lọ mọ̀ọ́mọ̀ tó bá ti lọ sáfù kọ́mọ̀ ẹ̀kọ́ òun ti pèlè ra wọn ni bọ́kùnrin bá ti náwó lórí obìnrin sí bẹ́ẹ̀ lọ́nà ọdún ọdún tàbí kámẹ́yà káàkiri ọ̀nà táwọn máa ń gbà bí pé ogún gbà yẹn nìyẹn láti láwọn wá ní rárá lè rí jáde nà sí ìbọn. ọkùnrin lẹ́tọ̀ọ́ láti jẹ nínú ogún tí bàbá rẹ̀ àbáwọn ẹbí rẹ̀ bá fi lẹ̀ wá lè nẹ̀ta. wọ́n lè nẹ̀ta. tí àwọn òbí ẹ bá fi nílẹ̀ àbáwọn ẹbí ẹ̀ nínú wá bí ilẹ̀ ó kéré ni àbí ìpín tóun náà lẹ́tọ̀ọ́ sí ó lè jẹ́ kó kéré ni àbótí pọ̀ ni. Máa bèèrè bá máa bòrò òróró ẹ̀bọ́n ọba àlejò láti yàn ó kọ́kọ́ sọ wípé mímọ́ kọ́là mí ní àwọn kẹtùrọ̀ ó ṣe é ṣe kó ṣe wípé owó yẹn pọ̀ ní kámárò pé àbí díẹ̀ báyìí ni ẹkùn bówó bá pọ̀ náà tó bá ti lẹ́tọ̀ọ́ dún púpọ̀ yóò jẹ púpọ̀ bówó bá ti kéré tó bá kékeré náà jẹ kékeré kò tí ì sọ ó wá ní ẹ̀hẹ́n nàbí ìbá ẹ̀mọ̀ fòrò dọ̀. ìwọ́n ti pẹ́ kàn fún ní tọ́lá wì nàbí ìbá ẹ̀mọ̀ fòrò dọ̀ màmá nà ẹ̀mọ̀ ọ dọ̀ hùnà ayé mọ̀kọ̀ dárọ̀ ó ti ní gbèdéke wà ọmọdé kéwù wọ́n náà gbọ́dọ̀ mọ̀dé wọn fún ọ̀bùrù ẹ̀ bàrú rárá mọ̀bùrù dọ̀ ti gbé bọ́ọ̀bà tiẹ̀ máa fẹ́ gbọ́ ọ̀ràn yẹn ó tún ní ìtumọ̀ ní pé mọ̀kọ́dà ayé fárú mọ̀kọ́dà ọ̀ràn yẹn eléyìí tó ti ń pé àtúntò gbèdéke sí pé dèdè báyìí yóò gbà bẹ́ẹ̀. bọ́dọ̀ ọba àdìgbọ́lá sàlàyé nìyẹn. eléyìí jẹ́ òṣìṣẹ́ jẹ́ báwọn kọ àwọn ìngilísì tiwọn òun làwọn náà jogún nílẹ̀ Yorùbá torí báwọn náà colonize wa Nàìjíríà kódà bẹ́ẹ̀ náà wọn náà Haúsá náà máa ti tẹ́lẹ̀ nípìnlẹ̀ tiwọn. wàá pé ogún ní ìlànà bí ọ̀nà bí mẹ́ta wọ́n a máa lo ìlànà ìdígí ẹ̀rí táwọn náà pè ní ìdígí jẹba ní ìdígí ìtumọ̀ rẹ̀ ni wípé bọ́yọ́kùnrin tó kú yẹn níyàwó bíi méjì mẹ́ta ìdí kọ̀ọ̀kan ọ̀nà wà fi pé ìyàwó nàbà wán àtàwọn ọmọ ẹ̀ ìyàwó nọmba tù àtàwọn ọmọ ẹ̀ ìyàwó nọmba tírì àtàwọn ọmọ ẹ̀ táà fún wọn fẹ́yàwó mẹ́rin lọ́gbà náà bí wọ́n ti pin nígbà náà nìyí. wà á tún máa wá lo ọ̀nà kan tá à ń pè ní àrẹ̀mọ ẹ̀rí ọ̀nà tààrẹ̀mọ yẹn òun ló wá pín sí méjì bí wọ́n ti ṣàlàyé ẹ̀ pé wọ́n máa ń pin nígbà náà. àbí ká tó kó lè pín sí mẹ́ta gan ọ̀nà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni ká sọ pé àrẹ̀mọkùnrin àrẹ̀mọkùnrin ni ó pa tó pọ̀ jù nínú ogún lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n tó mọ wá tó lọ pẹ̀lú àwọn tó bá tẹ̀lé pẹ̀lú àwọn tó bá tẹ̀lé ọ̀nà kan nìyẹn ọ̀nà míì tún wà tó ṣe wípé wọ́n ó lọ wo àrẹ̀mọkùnrin wọ́n tún wá lọ wọ ẹni tó láàbù jù nínú ọmọ tí àbá yẹn bí òun ní ọgbà tó tẹ̀lé èyí tá lẹ́nu bá gbà wọ́n tún wá padà sókè ẹgbẹ̀rún rẹ̀ náà ti làákà yìí kọjọ ìtọ́lọ̀ pín wọ́n tún padà sókè ẹni tó náà wá tún tẹ̀lé àrẹ̀ ma yóò tún gbà tó tẹ̀lé èyí tó ọmọ tó kéré jù gbà wọ́n tún padà wá sálẹ̀ abẹ́rẹ́ gbà tí wọ́n tún wá pín títí títí tí ìyọ̀nà kẹta òun ni kó ṣe yí pé yálà ọkùnrin ló dàgbà jù ní àbóbìnrin ló dàgbà jù ẹni tó bá tó dàgbà jù ní ó pa tó pọ̀ jù abẹ́nìkan nínú àwọn ọ̀nà bíi mẹ́tẹ̀ẹ̀ta yẹn èyí tó sì kẹrin òun ni ọ̀nà tá a pè ní ọ̀nà ìdíjí òsì ìtọ́jú ọwọ́lọ̀ ti pinnu gbogbo ẹ̀ gbogbo ayé lẹ́hùn ti méwu lọ ìgbésọ̀rọ̀ nǹkan nìkan ni òsì kẹrin òun ni òsì lẹ́hùn òun ló ti jẹ́ ọ̀nà ọ̀jọ̀gbọ́n lọ́rọ̀ bí sọ pé náàbì ìbá mọ̀mú tán ẹ wá já lọ mà nínú sẹ́láfìlám a ní àwọn kankan tá a máa ń pè ní màwá ní òlè iris ẹni tá a sọ ikó lẹ́tọ́kọ́ jẹ nínú ogún ó tó lè mẹ́jọ ogún o màwá ní òlè iris mélòó ló kú sí sàlátà mẹ́ta ni mẹ́ta ni mọ̀ wá ní òlè eré tó lè mọ́ a sì mẹ́nu tí ń jẹ́ sábàbù ní àsìbábù lè eré méjèèjì agbọ̀dọ̀ torípọ́lọ̀ ọba àlejòlá ní lè rí jáde nà sí ihun ọgbẹ́ wọ́n pé ìbọ́lọ̀ àwọn turukpe àdìsí anabi sallallahu alaihi wasallam òun ló sàlàyé ye ayé àwọn ìfọwọ́ tó jẹ́ àmàbẹ́. yẹn ni pé táwọn kankan nù kan mẹ́tẹ̀ẹ̀ta ìbá ti ṣẹlẹ̀ sí ọ ọ lẹ́tọ̀ọ́ tó kú o. alákọ̀ọ́kọ́ mbẹ̀ òun náà ni àlẹ́kọ́tù àlùmọ́dá àlẹ́kọ́tù wọ́n rí wípé wọ́n ló pa ẹni tó kú ẹni tó bá ti mọ̀ fóun lọ pa ẹni tó kù kò ní jẹ́ ní ogún o anabi jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ anabi ni ẹni tó pààyàn kò ní jẹ́ nǹkan kan ní ogún sẹ́yìn àǹkọ́là sí ara anabi pé ẹ̀ fún nǹkan ní ogún alaihi wa sallam ẹlẹ́ẹ̀kejì òun náà ni àríkọ̀ òdẹ̀gbẹ́lẹ̀ òsì òun ni kéèyàn jẹ́ ẹrú ẹni tó bá jẹ́ ẹrú kò ní jẹ kankan ní ogún ẹ̀rọ fún kankan ní ogún torí pé ẹbẹ́ kó ti létà nìyẹn ẹbẹ́ ti kíni ẹbẹ́ kó ti létà nìyẹn nígbà tẹ́ bá fún ẹrú lógún yóò tún kó lọ lé olówó rẹ̀ náà mẹ́sì ni àtẹrú àtẹrù ẹ̀tọ́ lówó ẹrú níṣe ẹ má wulẹ̀ fún ní kankan ní ogún

lórí ìdí eléyìí ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ìsìláàmù díì kẹsàn yàtọ̀ síra àrẹ́bí láyẹ́rì tòlì káfíìrì mùsùlùm wà láyẹ́rì tòlì mùsùlùm mọ́dá àlìkáàfì áwùkàmàkọ́là ọ̀gbọ̀ àrẹ́bí ní ẹni ọba ti tẹ́sì yìí ọba ti jọra wọn ẹ lè jogún ara yín o mùsùlùmí ò lè jogún gèbèrí gèbèrí ò lè jogún mùsùlùmí o. látàwárùkù bẹ́ẹ̀nà mìlàtẹ́yìn ní sẹ́tà ọ̀rọ̀ anábì náà lòun náà kò sí ogún jíjẹ láàrin àwọn ẹlẹ́sìn méjì náà wájú àtọ̀ síra wọn àlè jogún ara wọn ẹ lè jogún ara yín eléjẹta sí sẹ́dá láàmù tó wà. bákan náà eléyìí mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun láń pè ní mọ̀wá ní òlè èrè bọ́bá yẹn ti ṣẹlẹ̀ èrìmánú kò lí ní wọn àdìjú wọn ara wọn kọ́mọ àdìkọ́ àmọ́yà pé a lè rí jáde náà sí tí kàyẹnú mẹ́ta wá ti ṣẹlẹ̀ ò lẹ́tọ̀ọ́ àwọn akẹ́kẹ́ tó wọ́n bẹ́ẹ̀ tó yẹ pé àtàbọ̀lẹ̀ ìrìsì ní lágbèsí tó fi lẹ́tọ̀ọ́ tó fún tó bẹ́ jogún nítorí olè fi lẹ́tọ̀ọ́ tó fún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní kẹ́ni òun náà ni annikahu shar'i kalban annikahu mada annikahu shar'i ìyẹn ni wípé ìjẹ́ lọ́kọ láya wà láàrin wa tẹ́ nìyí tẹ́ẹ̀sì te yín nílànà tẹ́ẹ̀sì ọ̀nà o kìí ṣe kókìdí ìyàwó o kìí la wọ́n lọ sọ ọ̀rẹ́ wọ́n wá tọrọ rẹ lọ́dọ̀ bàbá tó bí o wọ́n wá tọrọ obìnrin yẹn lọ́dọ̀ bàbá tó bí bàbá àwọn wà nípò bàbá fún wọ́n sì láwọn ti fún ọ o sì fún onísàdá àti rẹ̀ tọ̀ bẹ́ẹ̀ni bá jáde láyé lẹ́tọ̀ọ́ kẹjú ara yín gbà náà àmọ́ ẹ̀ka yín kọ́pù táì òun lẹ́ ń àbí ẹ̀kà mi lóyún ọkàn fún lóyún náà ni wọ́n bá wọ wá mọ́rùn pẹ̀lú àbàlì kan fún fún lóyún bẹ́ẹ̀ bá pẹ́ nìkan bá fún ẹ̀mí jẹ̀rẹ̀ nínú ara yín àwọn òfin ẹ̀sìn lélẹ́yìí o àwọn òfin ẹ̀sìn lélẹ́yìí tó yẹ kọ́ mọ̀ tó yẹ kọ́ mọ̀ gbogbo àwọn eléyìí ni ọ̀sẹ̀ méjì kọ́ mọ́ ayé wípé gbà tó bá fẹ́ sáwẹ̀ bá dé lẹ́sẹ̀ máa bẹ̀rẹ̀ tẹni tí ò ní ìdílé rí ó lè dáná sàárì ó lè dáná sínú rọ́bìtì òwúrẹ́ bẹ́ẹ̀ mẹ́rin yẹn eléyìí tó kọ́kọ́ tẹ́lẹ̀ bọ ẹ̀sẹ̀ tó tún bá tún tó tún bá jù èyẹ ti bímọ méjì mẹ́ta fọ ọ̀nà wọn béèrè béèrè fẹ́ ẹni tí ọba èyí tẹ̀ tí ń láti kan ó ọlọ́run lórí yẹn ọlọ́run lórí tó bá yẹ pé bàbá lọ́kọ́kọ́ kú ọmọ yẹn ò ní jogún bàbá bá ọmọ yẹn ọ̀lẹ́tọ̀ tó jogún bàbá rẹ̀ lọ abẹ́ẹ̀dìgbà nínú tẹ̀lábìlà ọmọ yẹn ò lẹ́tọ̀ tó jogún bàbá yẹn ọmọ ìyá rẹ̀ ni tíjà bá kú ìyá nìkan ló lè jogún kò lè jogún bàbá yẹn ẹ wò ká lórí ọlọ́run ó bá àtọ́tẹ́ ẹ̀kọ́ ọ̀hún lọ́kọ́ yé tó yẹ ká mọ̀ lélẹ́yìí tó fi mọ̀ yí pé a jẹ́ pé wọ́n yẹ kí n fọwọ́ sí àwọn tó bí mi lára kébè ga kí n para mi lé gẹ́gẹ́ bí ọmọ tó àbí èèyàn ọwọ́ sọ̀rọ̀ àdínájà gbòó káàkiri ọwọ́ anyị ayé bẹ ọkùnrin káàkiri láwọn ọdún kẹsẹ́ yìí ìdí ìsọ yìí ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti pẹ díẹ̀ ọ̀rọ̀ bíi two thousand and eight ọmọ kan ní sùkúù ó tẹ̀ ló wà ọmọbìnrin ni o kẹwo gbà náà ti sìn láti two thousand and eight ọmọ yẹn wá lọ tuntun wá ní kí ló ṣe é wọn náà lọ́jọ́ tó ń sùn kúrẹ́ kúrẹ́ àwọn ọ̀rẹ́ ìjọba kó tó sùn wà nílà tí bá ń sọ fún ẹni tó tó lè gbọ́ sí ní ọ̀rọ̀ tí mo sọ yìí ó yẹ wọn náà lè máa rántí báyìí kí ni ń ṣe wọ́n wá lọ wájú ẹni ẹ̀ nígbà tí wọ́n padà fẹ́ ń tẹ̀ lọ kí ni ń láti ń ká gbogbo káàkiri kún wọn kẹta tó skul mú skul ní ibẹ̀ wọ́n á rí rí pé jẹ àwọn òjò máa bí ìpapọ̀ mọ́ra wọn báyà ni wọ́n bí ní tó ń tu wá sọ́kùnrin àtòbìnrin táwọn jọ máa kóra wọn káàkiri nínú tó lè mú ẹ ń jogún ara yín òun náà ní nìkan àbẹ̀rí yìí pé bàbá rẹ ti yọ fún ọkùnrin yẹn ẹ jogún ara yín ẹnì kan bá kú fún ẹ méjèèjì kódà kó lè pé wọ́n tó yìí síta báyìí ẹ ti jọ wọlé kẹjọ ní nǹkan pọ̀ lẹ́nìkan náà méjì jáde láyé nítorí wọ́n ti jẹ́ pọ́pátì ẹnìkan náà méjèèjì ẹjọ pin ó pin fún ẹnìkan tó kù láyé o abẹ́ǹtà eléhùn jẹ́ alákọ̀ọ́kọ́ nínú tó lè mú jogún ẹlẹ́ẹ̀kejì òun náà ni alìkọ̀rọ́bà anasab òun náà ni ìjẹ́ ẹbí ẹbí lọ́dà yín pọ̀ ìjẹ́ ẹbí wá ní àwọn àpáwọ̀ ayúyẹn nà náà sọ́nà mẹ́ta wọ́n ní kíní kata ń pè ní àlẹ́ áṣìlù wọ́n ní kata ń pè ní àlẹ́ fáríwù wọ́n ti ní kàtà ń pè ní kẹ́ni alhawad alhasilu òun náà ni bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá débi tó bá sùn dé lẹ́mìí rẹ̀ bá ti ń bẹ láyé tọ́mọ rẹ̀ ká bá ti wà láyé wọ́n lẹ́tọ̀ àti jogún ara wọn. ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá àti ya bàbá bàbá bàbá bàbá bàbá bàbá. àwọn ilé ìnáwó lẹ́tọ̀ọ́ sí kẹ́yọ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí ká jogún ọmọ wọn ọmọ ọmọ ọmọ ọmọ wọn wọ́n lẹ́tọ̀ọ́ sí jogún ẹ̀ ìlàpẹ̀ ní àlàáfíì. bẹ́ẹ̀ náà ni àlìfárẹ́rù àlìfárẹ́rù ni ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ òun náà lẹ́tọ̀ọ́ sí gbogbo jogún bàbá rẹ̀ àti bàbá bàbá bàbá ẹ̀ bákan náà a ní ìta ń pè ní al-awad òun ní pínkẹta òun náà wá ní a tó mú jáde ń bi òun náà òun ní kíni al-uwa wal-umuma ìyẹn ni ìjọ́mọ̀ ìyá lọ́dà yín pọ̀ ìjọ́mọ̀ ìyá náà tó wá sí ìjọ́mọ̀ mẹ́ta àárìkẹ́ni akùnṣẹ́kì àríkẹ́kọ̀ọ́tùnṣẹ́kì kọ̀ ìjọ́mọ̀ ìyá tẹ́gbẹ́ ìyá bàbá lọ́dà yín pọ̀ àbí bàbá nìkan ìkọ́tù lè àbí àbí ìkọ́tù lè lóòrùn àbí ìyá nìkan ló ti dà yín pọ̀ ẹni fún ara yín ẹlẹ́ẹ̀kejì ní alìkùnmúmà ìtọ́ta yín pọ̀ ní wípé ọ́nkù lọ jẹ́ tó tọ̀ àbí ọ́nkù lẹni tó fún jẹ́ sí ọ nígbàbẹ̀ pé kò sẹ́lómi tó lè pọ̀ ní yín láàrin ara yín bẹ̀ ẹ̀ ọ́nkù ó ṣogún ọ àbúrò ọgẹ́rẹ́ yóò fún ọmọ àbúrò àbọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ́mọ ọ̀nkù òun náà fi lọ báwọn abala nínú tó lè mọ ọjọ́ fún nìyẹn o tó bá ti sáwọn abẹ̀yẹn má lè ti fọ́wà lọ káyà pé ápùrọ̀ ẹbí ni mo jẹ́ ìsì ìfẹ́ ti náà pé kíníkan ní ájíkù a sọ ájíkù yẹn ó lè mẹ́jọ ajibu ìrìmání ajibu nọ̀kùnbáni ó lè mẹ́jọgún ọkàn o ajibu ìrìmání òjò ẹni ọjọ́ kẹka ajibu nọ̀kùnbáni ó ti lérò pé ìtàtọ́ ẹ̀kọ́ jẹ́ pọ̀ tó báyìí tẹ́lẹ̀ tàbá ti ráwọn kan yóò ti ìbùkù ní yóò tún bẹ́ ẹ̀kọ́ jẹ mọ́ torí ìdí eléyìí ẹlẹ́ẹ̀kẹta òun ti táàmù sí àlùwàlá òsì sí yẹn mọ́ òun náà ni ìjẹ́ olówó ẹrú lọ́wọ́ láàrin

ọlọ́ọ̀bà àlejọ́lá ó ń sọ fún wa yí pé lè rí jáàlì nà sí ọkùnrin lẹ́tọ̀ọ́ láti jẹ nínú sí bàbá àtìyá fi ilẹ̀. bákan náà nínú táwọn tó jẹ́ bí ẹ bá fi ilẹ̀ ó lè jẹ́ ń bẹ̀ ó lẹ́tọ̀ọ́ kọ́ jẹ́ ń bẹ̀ wọ́n pẹ̀lú àkíyèsí àwọn tá ní àwọn mọ̀wá ní gbogbo gbọ́dọ̀ sí mọ̀wá ní mò bẹ̀ a ti gbọ́dọ̀ rí àsìbáàbì ìyẹn ni kíni ìyẹn ni àwọn kankan nínú àwọn tá à ń pè ní nínú àwọn àkáàmù àlùwàdìíyà àkáàmù kala pé àkáàmù àlùwàdìíyà nínú usul fiqh ìyẹn ni wùdúdù sharp sorry wùdúdù sharp àbí wùdúdù asbab wà ádámù wà ádámù lè mọ̀ ìdáwàjẹ́sìnà tá a bá ti lè rí sáà ń pè ní àbúrò àwọn àbájáde káwọn sùúrù náà pé síbẹ̀ bákan náà èyí ti pín fún àbí káwọn sùúrù tó pé síbẹ̀ kí ni àkọ́kọ́ ka ákùkù àyáàtì àlùwárì ẹlẹ́ẹ̀kejì kọ́ ka ákùkù mọ́ọ̀sì àlùmọ̀wárì ayé àlùmọ́yì kí ni àkọ́kọ́ yẹn ni pé agbọ́dọ̀ ẹni tó bẹ́ẹ̀ jogún gbọ́dọ̀ wà láyé nígbà tẹni tí akùnkùn rẹ̀ yóò wọ́n wà láyé nígbà tẹni yóò dùn ẹlẹ́ẹ̀kejì ni wípé kárí pẹ́ntà fẹ́ pínmú ẹ̀ ó ti kú lóòótọ́ ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ àlẹ́ èlùmọ́ bè máa rí fátí àlẹ́mọ́kùtàdọ́ àtàwà ó ní pé ká ma kí ló fà tó gẹ́jogún gan kí ló lẹ́tọ̀ọ́ tó gẹ́jogún kí ló fà tó fi lẹ́tọ̀ọ́ tó gún jíjẹ agbọ́dọ̀ máa ilé yìí báwọn kan wá tó wá pé ẹnìyàn lẹ́tọ̀ọ́ tó jogún bákan náà lẹ́ẹ̀kejì ni mọ̀wálé ìrìn kò gbọ́dọ̀ síbẹ̀ òun lè ta kọ́kàlẹ̀ kan náà kò jẹ́ kó pa ọ kò jẹ́ ẹrú ọ̀gbọ̀dọ̀ jẹ́ ẹrú ọ̀gbọ̀dọ̀ wà láàrin ẹ̀sìn ní ọ̀gbọ̀dọ̀ yàtọ̀ síra èyí tí wọ́n fi ṣe ilẹ̀ àpò pẹ̀lú ẹ̀ lábẹ́ ti mú jáde òun ni wípé táyà tó wá tẹ̀lé ọlọ́ọ̀bá àlejòọlá ó fẹ́ sàlàyé fún wa nínú àwọn àánú eléyìí tó yẹ kó wáyé láàrin ara wa síra wa nígbàtà bá fẹ́ débi ọ̀rọ̀ ogún pínpín torí pé a sọ fúnra wa lẹ́ẹ̀kan wípé ẹni tí ó tòkú ó gbọ́dọ̀ jẹ́ sí wípé bóyá ìjẹ́ bí lọ́dọ̀ àwọn pọ̀ àbí ìjẹ́ lọ́kọ láya lọ́dọ̀ àwọn pọ̀ àbí ìjẹ́ olówó ẹrú àwọn aráwọ̀ kan gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò bọ́ọ̀lù síbẹ̀ àbí wọ́n ti bọ́ọ̀lù síbẹ̀ ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ tá pè ní fẹlẹ̀ sí ìtọ́lẹ̀ kan tó kú lọ́mọkùnrin

ọlọ́ọ̀bá àdìsọ láti mọ̀ ìfẹ́ wa ìta àtọ́rọ̀ lè fẹ́ súnmọ́ta olùkóró bàwálé àtàmà wà ní màtàkì. wọ́n ní wàhálà min àkáàmìn láàyè làásánà nínú àwọn àdájọ́ ọlọ́run ọba táàbì mọ̀ ẹgbẹ́ ọmọ ọ̀jọ̀gbọ́n ọlọ́run lélẹ̀ tó ń pè kalẹ̀ fún wa lọ́nà tó dáa alìkẹ̀lì ìlà tó ń pàtàkì àlìjábírọ́pù lè eléyìí tí ó máa tún dé ẹ̀ríkà tí ó jẹ òun lè léyìí ó ní wọ́n ìdá dọ́là ní kìsímọ́ta ọlọ́ọ̀bà lè fi ọlá ní olùlùkùnbá àwọn tí wọ́n jẹ́ ẹbí tí wọ́n súnmọ́ yín wàlìyàtá máa àbí àwọn ọmọ òrukàn àbáwọn aláìní àwọn tálíkà tí wọ́n bá dé bí ààyè ṣùgbọ́n àwọn wọ̀nyí wọn ò tó wọn ò lẹ́tọ̀ọ́ tó fún kankan wọn ò lẹ́tọ̀ọ́ tó fún kankan yálà wọn à lẹ́tọ̀ọ́ sí wọn à lẹ́tọ̀ọ́ sí àbí kó ti wọn ẹbí òkú ni wọn àmọ́ pẹ̀lú tó wà pẹ̀lú ìlànà ẹbí tẹ́lá sáàmù tó pín fún àlẹ́kọ̀ọ́ ti jẹ́ka lóru. àbí ẹni tó ti ẹ̀jẹ́ pé ọmọ òrùka tó wà lábẹ́ yìí ni tó mú náà lẹ́tọ̀ọ́ tó mú báyà òun jẹ́sẹ̀ bí yíga. wà lùmọ̀ sáàbí àbáwọn atálíkà tó náà jẹ̀ wá láti wò mí tí ó kì í sẹ́bi yẹn. o ẹ̀ sọ kókó ni wọ́n pa o ẹ kà yẹn ṣe kíni ni fi yẹn ṣe tàbí polokolo láti fi lè sọ ọmọ náà mọ àwọn rákìpá polokolo àbí àánú àti inú ìyẹn o èyí fún fún o kì í sọ̀rọ̀

ẹ̀tọ́ àtàrú kalẹ̀ torí pé kẹ́nẹ́ torí pé tọ́ba bẹ́ẹ̀ pín kó lónìí àbí ẹnu tẹ́ ga kalẹ̀ yẹn kò sí kaka tẹ́ pa mẹ́wàá àà tó ń sọ nìyẹn àbùkù ló fi kàn wọ́n yẹn èyí kàn yẹn lábùkù ọlọ́wọ́ bá lè fi ọlá ó jẹ́ ká mọ̀ ipá máa ń sàánú ni tá a bá lọ wọnú súwájú olùkọ́lá nù àwọn ọmọ òru kankan tó ṣe wípé ní bàbá wọn nígbà tí bàbá wọn wà láyé bàbá máa ń ṣàánú bàbá máa ń ṣe kí ni bàbá máa ń ṣàánú dáadáa ẹni àánú ni bàbá bàbá máa ń ṣàánú àwọn èèyàn ṣùgbọ́n gbà bàbá jáde láyé fẹ́ àwọn pinnu jọ́nà ìgbésà wọn bàbá àwọn ni ọmọ bùjẹ́ bùdàmì kò sí tó kà wọn tí bàbá bá fẹ́ lọ kó èrè oko àgbẹ̀ ni bàbá wọn tí bàbá bá fẹ́ lọ kó èrè oko bàbá ó sọ fún gbogbo àwọn ìlú ni mo fẹ́ kó èrè oko mi lónìí o báwa náà ti kéré mà yìí agbó túmọ̀ àwọn nǹkan àwọn yóò dáhùn tó já àwọn bàbá bàbá tó bí wa kó o tẹ́lẹ̀ gbogbo tó pọ̀ náà o tí wọ́n fẹ́ kó èrè oko kó tún wá fẹ́ àwọn èèyàn abẹ́ǹda wọ́n á fi àwọn èèyàn káàkiri pé ẹyẹ èèyàn bẹ́ẹ̀ bá bá báyà alákòóso wọn bẹ́ẹ̀ já èrè ẹwà ẹwà bá wa já ẹwà o kò sí tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o bí wọ́n bá ti já ẹwà yẹn gbogbo yà àwọn tó bá lọ yẹn náà àwọn lórí ìtàn wọn lọ lé ní o abẹ́rẹ́ ọkà lé ní o gbogbo àwọn tó bá wọn rẹ̀ ń náà àwọn lórí ìtàn wọn lọ lé ní o. mo bẹ́ wá tú ọjà o ẹ bá mi wá tú o gbogbo àkọ́bá wá bá wà áhùn náà àánú lọ lé ní o abẹ́nìkà gbogbo àwọn tí wọ́n yẹn ti di wọnú nǹkan náà ṣùgbọ́n gbà tó ti di wípé kókó jabele ló bá kálé ní ẹ̀wọ̀n gbogbo rí ara ẹ̀wọ̀n àwọn ọmọ bàbá olóko àwọn ọlọ́ba oko wọ́n sọ níjọ́ náà ọlọ́wọ́ bàdé kẹrẹ́ ní iná bàdá wọn náà ká má bàdá wọn àti náà. ọlọ́wọ́ bàdé jọlá ó láàdá ìlú maka àtà wò lọ́dún náà. pẹ̀lú ọ̀dá ojú ọ̀rọ̀ ebi ń pa wọ́n ọlọ́run ni àdá wọn wò gẹ́gẹ́ bá ti ná àwọn àjọ ọlọ́pàá owó wò tí bàbá wọn jáde láyé tó fi ọgbà owó lẹ̀ fún wọn tọ́nà ọba fẹ́ sí ẹ̀yìn sáà ti báyìí láti lọ pé lóko wa. mọ̀tòrò ó dà pé wọ́n ti dúpà káwọn àgbàdo wá kó èrè rẹ̀ lóòrùn yẹn kí yòókù wọn abẹ́ẹ̀dà nǹkan tí yàtọ̀ pé lápẹ̀júwe abẹ́ lọ wá sí láàárọ̀ ìgbà tí wọ́n tòun láàárọ̀ ọwọ́ bá tún wá wo ìtò abẹ́ láti abẹ́ẹ̀dà wọ́n bá ẹgbẹ́ gbogbo sáà náà abẹ́wà wọ́n ti wà káwọn olódòdò àgbàdo sáà náà abẹ́wà já wọ́n ti já gbogbo gbogbo wá tẹ́lẹ̀ o gbogbo àdàgbà kó èrè oko yẹn. wọ́n gbà tí wọ́n ti láàárọ̀ tí wọ́n jí wọ́n bẹ̀rẹ̀ sí pé ra wọn pé.

obi ọ̀nà ọ̀bá nù torí wọ́n wá àwọn wá fún wá fún ẹ̀yìn ṣe ni wọ́n ti wá fún oṣù ara wọn tí wọ́n náà ṣe tótó ẹ̀yìn rẹ̀ ọgbọ́dọ̀ bàjẹ́ wọ́n àwọn àgbà kankan lọ́wọ́ yìí ó lè jẹ́ wọn náà àwọn ọ̀lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n táwọn bí wọ́n ti yanjú ẹ̀ táwọn àwọn ẹ wá bẹ̀rẹ̀ sí bí wọ́n sọ̀rọ̀ wọ́n bínú kó mẹ́wò wọn ò bínú kó mẹ́wò nìkan ló bínú sí òun ló tí ó bá kú tán tí ó bá kú tán wà àwọn lórí tí gbà ti fẹnu kò sọ́kùsọ àwọn tó wà ń bẹ̀tọ̀ ẹ̀kọ́ fún ni tó ẹ̀kọ́ fún wọn fún wọn lọ́nà ọ̀bà àdìgbò lásìkò adákìyèsí pẹ̀lú báyìí ni wọ́n dájí lẹ́ni tó ṣe pé áfíríkọ̀ọ̀dì ní lẹ́yìn wọ́n jára lọ́gbọ̀gbọ̀ náà ní yára yára bá ti jẹ ohun yẹn àti kàyẹ́ lókè ọwọ́ ẹ̀sẹ̀ wá sọ tí wọ́n ṣe tí wọ́n fi di pé wọ́n tó kó wọn bá kankan ní òkú ogun wa nínú àwọn ọ̀nà táwọn ọ̀nà tó sàn ẹ̀rí akọ́kọ́ máa tó tẹ̀lẹ̀ ṣùgbọ́n kí ni wọ́n ṣe sí àwọn ìjẹ wọn òun náà ní pé wọ́n gba aláìní ẹ̀rí wọ́n gba wọn láàyè bẹ́ẹ̀ ìyẹn wọ́n náà máa jẹ́ jẹ́ ká jẹ́ nínú tó ní èyí ń sọ gbogbo kẹlẹ́nu kọ́ wa òfin rárá o wọ́n ní jẹ́ lára mi wọ́n bá ti wọ̀n ní jẹ́ lára rẹ̀ kò sí ìtura òun náà lọ. tó bá ti wọ̀n ní jẹ́ lára rẹ̀ ó sì máa ti lu pé dúkìá rẹ̀ náà mọ̀ parẹ́ mọ́ lọ́ọ́ díẹ̀ díẹ̀. ìyẹn máa jẹ́ pé jẹ́ lára òun náà nì. látara bẹ́ẹ̀ ọlọ́run bá àdé sọlá ó kìlọ̀ fún wa ó ń sọ yẹn fún wa pé tá a pé fún táwọn tó jẹ́ ẹbí wa táà lẹ́tọ̀ọ́ tó kó bá wà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ta òun ni ẹ̀sọ́ sí wọn. àwọn àbá onímọ̀ tẹ̀síìr níbi àyà yìí ọ̀rọ̀ bíi mẹ́ta ni wọ́n sọ lórí ẹ̀pàpà jùlọ àbá wa ẹ̀sọ́ tẹ̀síìr kọ́lọ̀ kó bá ẹ̀sọ́ sí wọn. wọ́n ní àwọn kan náà àwọn àbá onímọ̀ tẹ̀síìr ẹgbẹ́ ti lọ ní ṣùgbọ́n àwọn ará mú sọ́nù ìwọ̀n wá níwọ̀n bá wọ́n ní áàdì àyà màṣúpa wọ́n ní mọ̀nùsúfà ni o bí wọ́n ti parẹ́ sọ́ọ́dẹ́gbẹ́ ni o bí wọ́n ti parẹ́ bí wọ́n ti parẹ́ àyà yóò sọ́ọ́dẹ́gbẹ́ ni o pé àyà mi ti ti gbìn o àyà mi ti parẹ́ kí ni tuma báyà kápá kan rẹ òǹkọ́nà ọba àlejò ọlá tó bá fẹ́ mú ìdájọ́ kan wá gẹ́gẹ́ bá gbọ̀n pé àtàdárúdù ń bẹ nínú ìlú òfin ọlọ́wọ́ bá kalẹ̀ ní sẹ̀rá islam tọ́lọ́ bá tó òfin kankan lẹ́ sà mí tó bá padà yá níbi torí kọ́fẹ́ sànù wa yóò tún wá padà tó gbé mi wá yóò tún rọrùn fún lọ bọ́lá tó bá tún wà ní. àwọn kan nínú rẹ̀ láyà yìí náà pé wàá nílé àyà báyà máa ń tù ma pé àyà yóò wọ́n ti parẹ́. àyà ò wọ́n ní eléyìí nípìnlẹ̀ ní wípé ọlọ́wọ́ bá àdéjọ láti ọjọ́ bá bá kú fún pápá àwọn èèyàn náà ń bẹ́ gbà náà nínú ogun náà làwọn náà gbà àwọn àbátọ̀ yẹn wọ́n ní báyà wá padà dé ọ̀padà wá parẹ́ pé àwọn tó lẹ́tọ̀ọ́ tó kú ọ̀tọ̀ ni mo rò pé àwọn àtọ́jú rárá ló bá dìde àyà tàtàkálà má nìyẹn wà síyà pé wà síyà ní ń sọ pípẹ́ tá a bá rí tí wọ́n bá ṣe wà síyà fún ẹbí kan tí pé kan fún ní kankan nínú ogun tí ó sì lẹ́tọ̀ọ́ tó fún tẹ́lẹ̀ ẹ̀fún bákan náà tó bá jọ́ ọmọ òrukàn ẹ̀fún tó bá jálá ìníkan ẹ̀fún náà wọ́n nínú àwọn nǹkan táyà ń sọ nìyẹn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta òun ló sì súnmọ́ jù tó gbogbo ẹ̀ sínú ló fi àwọn ní àyà yẹn dẹ́rù mọ̀túwà kéèsè mọ̀túwà bákan náà ṣùgbọ́n sọ ni wípé bá a fẹ́ yẹn wípé bá fẹ́ pín fún táwọn tó jẹ́ ẹbí wa ẹ̀rí táwọn lẹ́tọ̀ọ́ ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ tó mú ṣùgbọ́n wọ́n lè fún un náà lówó mọ́tò bàbá mọ́tò délé àbí gbogbo wọn náà tó pín fún wọn kàpánu pé ká yóò kàbá nínú ẹ̀ àwọn mọ́tò tó dájú tuntun tó púpọ̀ àwọn ti ẹjọ́ kọ́ mọ́tò yìí lọ tó o àwọn àbẹ̀ní fún àwọn náà kọ́ lé dáàbò náà ti sanwó lé wọn ilé ibi báyìí tí dáàbò wa nìyẹn ẹ̀ ti jẹ́ ká pàkéjì àwọn tó wà bẹ àwọn tẹ́lẹ̀ tó wà ń bẹ ká fún wọn oṣù kankan fún jáde ó wá máa dọ̀bẹ̀ yẹn náà tó bẹ̀ wọ́n inú bá tó bá wá àti màsàkín àtàláìní tẹ́ bá lè fún àwọn náà ẹ wọn tẹ́ bá wá lè fún wọn ọlọ́ni ẹ̀sọ̀ ọ̀rọ̀ dáadáa ẹ̀hún ẹ̀sọ̀ jáde sí wọn lẹ́nu náà alẹ́dínà Naam. Bọ̀bọ̀ alẹ́ ìrọ̀lá ni a tàbí lọ́wọ́ ni a bóòrò lọ́wọ́ látọ́rí dúlé àyà méjì àyà tá a fẹ́ fún yẹn ó so pọ̀ mọ́ ìtọ́tẹ̀lé làbídẹ́ká dúró bó tilẹ̀ jẹ́ sí wípé a sì lè mú náà torípé àyàtà ti kà sẹ́yìn ó so mọ́ra wọn kátàrí kà méjèèjì torí àsìkò wa torí àyàtà fẹ́ tú lọ́la yẹn ká lè parí ẹ̀. ọlọ́run bá lè sọ́lá ń sọ pé pálí akẹ́lẹ́ dín náà làwọn sọ̀rọ̀ kù mí ní mọ́lì àwọn tó jẹ́ ọmọ òrukàn àwọn ọmọ kéékèèké sílẹ̀ wọ́n fà àwọn ìyàwó sílẹ̀ àwọn ẹni di ábá àwọn tí jẹ́ ọ̀lẹ́dù lágbára kankan. tí wọ́n páyà lé wọn lórí. ọ̀rọ̀ tó ti ṣe òun ni máa ń sọ nípa wọn òkú sọ́ọ̀lẹ̀ nípa wọn ni ẹ má ṣe wà sí àná ẹ má ṣe lóbò àbó sì ṣe kó lè fọ́nà ọ̀gá ti fẹ́ bá wọn kúkú náà ni ẹ páyà ọ̀nà ló ti fẹ́ sì bá wọn sí ogun wọn ẹ má ṣàbòsí fún wọn. àbó sì jẹ́ sí wípé wọ́n jọ wọn òru àti ẹ̀ ń bá wọn tó ní lórí àwọn ni ẹ bá wọn kó tó lọ́nà tọ́lọ̀ ọba àlejò ọlá gbogbo pààyàn lábẹ́ lórí ẹ̀. sí èsè tọ́lọ̀ ọba àlejò láta àyà lọ́tọ̀ bí tó ní ní táàbù sí torí wípé ó sọ láwọn àyè kan náà ìtàdìkà sẹ́yìn wípé ní ẹni tó bá bùkátà sí ó ní wà máa ń ká nàgọ̀ ní yá pálí áfíráàbí ẹni tó bá ti rọrọ̀ kọjá ẹ̀ kó sàmójúgbò kọ́mẹ́jẹ́ ń bẹ̀ ìyẹn pé òun náà ló ń bá mójútó ṣùgbọ́n ẹni tó fẹ́ pé tálíkà lòun náà òun yẹn náà òun náà ló sì bá mójútó òun náà lẹ́tọ̀ọ́ àti jẹ́ ń bẹ̀ ní déédé òṣùwọ̀n ẹsẹ̀ rẹ̀ tó ń ṣe ń bẹ̀ abẹ́ni ó lẹ́tọ̀ọ́ àti jẹ́ ní déédé òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ tó ń ṣe kíni iṣẹ́ rẹ̀ tó ń ṣe bẹ̀ lọ́nà ọ̀bà àdékọ́lá bí wọ́n sọ wípé ntọ́ba jẹ́ ń bẹ́ẹ̀ kò jẹ́ táàbù lọ́nà ọba àdékọ́ lágbà sọ wípé wọ́n rà wọn tí wọ́n ń jẹ wọ́n ń jẹ owó ọmọ òru náà wọ́n ní iná lẹ́bí iná yá kúrú náà mú ara rẹ̀ yàtá máa dòlùmọ́ ọlọ́ni ẹ̀rá àti wọ́n ń jẹ owó ọmọ òru náà ní tàbùkù yẹn tọ́lọ̀ ọba àdìgbọ́lá fi sọ̀rọ̀ àwọn istiara nìyẹn tí ẹ̀ lè jẹ́nà sára ìyẹn ni wípé tí ó jẹ́ sábà bí tí ó fi jóná níjọba àdìgbà àmà nìyẹn tọ́lọ̀ ọba àdìgbọ́lá ń sọ̀rọ̀ tí ó jẹ́ sábà bí tó lè kéde wí sábà bí tó jóná òun náà ọba àdìgbọ́lá ń sọ̀rọ̀ torí ìdí eléyìí ọlọ́run tó padà sọ̀rọ̀ owó ọmọ òrukàn tó sọ lákọ̀ọ́kọ́

àwọn ìpín ọba àlejò láti wá pé ogún àyà i méjèèjì tọ́tẹ̀lé làwọn èyí kọ́nà ọjà lè rìn dáadáa lọ́la kọ́nà ọmọjà lè yà káàkiri púpọ̀ a parí àwọn ọ̀rọ̀ ogún yẹn lọ́la ìyẹn tẹ̀sí ìlú ogún pé olùpadà máa sọ níwájú náà a sì lè lọ sí àmọ́ àlọ́ ti ayé àparí tó ló yẹn ju gbogbo ọ̀rọ̀ àwọn ogún yẹn tó ń kálukú tó bá lẹ́ tó bá jẹ́ ẹbí òkú tó kú tó ń lòlùmọ́ kí ni ìpẹ́ rẹ̀ nínú ogún tóun lè jẹ́ abẹ́lẹ́ ọba àdéjọ́lá kọ́nà kó dékà mi wá ó kàn lórí dáadáa hmm. lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam anábì ní khairukum man tala umruhu wa asula amali anábì ní ẹni nínú yín òun lẹni tẹ́mi rẹ̀ bá gùn láyé tó ti ti tẹ̀tọ̀ lọ́wọ́ ẹ̀mí ẹ̀kùn ọwá rẹ̀ ìṣẹ́ tọ́lọ́n ọlọ́run torí ìdílé à ń bèèrè ní gúngùn kálẹ̀ bí ìṣẹ́ fìrí ọlọ́run pẹ̀lú àpẹẹyà arahamu rahman àfihàn wájí dùn bàlá tẹ́fẹ́sánú àfihàn wájí dùn bàlá tẹ́sìlámù wà